شريك وقت ما كما قال سبحان ربي الأعلى لين في هذه شريك بقى في بقى كذا في ربي بقى ما أعلى سبحان ربي يعني ẹgbọ́ but yóò láti pẹ́ tí ò bá mọ lárúbáwá bí n tó rí nù hmm? níta iṣẹ́ tó bá tó bá náà rọ̀ bí pẹ̀sìpẹ̀yìn yá àtẹ pàdùn yẹn sùnkún lónìí àlàálá tẹ́fẹ́ pè náà sùkún ló bẹ̀rẹ̀ rẹ̀ lédè lábá sùkún méjì ò lè pàdé ṣùgbọ́n sùkún méjì ò lè pàdé lẹ́bi tẹ aláwọ̀kọ́ lẹ́bi sọ di bá jà rọ̀ bí yàlẹ̀ ẹ̀wọ̀ pé yá o ẹgbẹ́ bá rọ̀ bí yá àlà rọ̀ bí yàlẹ̀ rọ̀ bí yàlẹ̀ àlà ẹ̀bọ̀ bọ́ tó ní pé àwọn tọ́fẹ́kọ̀ wa ń ké wọn nígbà wo ṣùgbọ́n náà rọ̀ bí àmọ́ tí wọ́n fẹ́ tó bá rọ̀ bí yà àlà ẹ̀gbọ́n mi kìí ṣe yá ni wọ́n wí rọ̀ bí yà ṣé ó yẹ nǹkan kan lẹ́yìn jọ ń bọ̀ torí pé báwọn ó gbé wọn kọ̀ sí àwọn èèyàn tó ń pè pé wọ́n lè mọ́ mọ́ gàtà kọ̀kọ̀rẹ́ gàgà ní bá rọ̀ bí yà àlà bọ̀ tí wọ́n kàn pẹ̀lú rọ̀ bí bá rọ̀ bí yà àlà gbogbo tó bá ń jẹ́ èèwọ̀ bóyá nílé ìjọba ìgbòho àbí nílẹ̀ ìgbé àwọn ọ̀dọ́ tó bá tẹ̀lé ìwọ̀ tó bá lọ sí bóyá bí àpẹẹrẹ ní ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba Ìwọ̀ lọ́dọ̀ Yorùbá. Ọ̀yà.

ọ̀mí dà fún yín pẹ́sàn tó dálẹ̀ béèrè ń bá àgbẹ̀ àṣe ẹtú bèrè lọ́wọ́ ẹ pátẹ́. ó gbà pé láti fi lókè àti ìpariwo àlàyé ilé introduction àlàbẹ̀ bọ̀tẹ́lì kéèkì àlàyé ìgbìmọ̀ ìgbọ̀ rà. tí èèyàn bá nílé ó fẹ́ tà àbí ó ní ilé tó fẹ́ fi rẹ́ǹtì kò sí ìgbàgbọ́ tó bá dì pé èèyàn jẹ́ wákìlù wákìlù mi ti jẹ́ ìbẹ́ tó lè kàn wàhálà lápẹ̀ ìṣẹ̀rí ẹ̀ pé dàbí nǹkan tó ṣe pé mi mo ní mo wá jẹ léde mo yàn ọ́ àpà èjẹ̀ lè dí pẹ̀lú ẹ̀ dédé ibi mi. kọ́lá kò wà níbẹ̀ sọ̀rọ̀ kọ́pá sí nǹkan kọ́lá ìyàwó lọ sí ìgbà lágbájá mo yàn wà tó kò kọmọ mi lọ. ẹwọ mi lágbájá mo yàn wà sí ìgbà mo lọ. lágbájá mo yàn wà sí ìlú wípé àwọn nǹkan tó bá jẹ́ tọ̀ mi bá mi bá. ó fẹ́ gan kẹrẹ́ àláwọ̀ ó dé àláwọ̀ lọ́sẹ̀ ìwé àti ẹni àlùwàkán láti bẹ̀ ájírí àlùwàkán láti bẹ̀ rẹ̀ àjẹ́ lè ṣe wà láàyè bàbá ìkàtò ní ilé owó yẹn lè owó ní èsì láì ìjọba délé àwa sábà sábà gbọ́dọ̀ bá ti yàwó ẹ̀dẹ̀ àtọ́ lẹ́sẹ̀ ìbí mọ́tíláṣẹ́ mọ́tíláṣẹ́ àti àkọsí níjọ ọdún máa nígbà tí wọ́n lọ sí sọ́wọ́n rẹ̀ sí wọ́n lè ṣe bí ìbí mẹ́wàá wọ́n ọ̀pẹ̀lá ìgbà tí a ń lò ẹ̀ẹ́dẹ́gbẹ̀fọ́ wọ́n ní ìfọ̀kọ́ wà mẹ́fẹ̀ẹ́ ẹ̀gbọ́n mi yẹ ìrẹsà ìṣòro wà mẹ ẹ ìta ló ọkọ lè má ṣe àjì ọkọ lè má ṣe kàmí lọ ẹgbẹ́ pè sọkọ wà ṣe àjì tí wọn kọ yà sọ àti wà kílè àti mi iná wà sí àyà ta ni wà kílè ìyàwó àti ta ni ilé ìdájà ẹ wọn ti bá ilé àwọn ẹ̀gbọ́n lálá tó bá fẹ́ẹ́ di ọkọ wọn lè fi gbọ́ fún nàìjíríà bàbá ìyàwó tẹ̀ka ẹ pàdé àdájú wọ́n ní náà gọ́ọ̀fẹ̀ yìí ló tó àtìbàbà wọ́n lè sí àtìbà lọ lábàjá ló tó fún àtìkú lábàjá tí ò ní èdè bàbá àtìkú. ipe ìlú ti fún ọ ní pàmíṣán ó kò fẹ́ẹ́ bá ṣe oṣù tí a ti ṣe ọ̀pàdé à. ó ní wá ṣe yẹn pẹ̀lú owó ọ̀ọ́kùnrin owó òótọ́. ṣé ó fẹ́ kí sẹ́ńtì kalẹ̀ lọ́wọ́ láti bá fi èèyàn ilé ìdí. Ṣẹ̀wọ̀n ó wọ́n sì pé fóònù ló gbé jáde pé pátá ti wálé o. Àdílé lọ, sẹ́rẹ̀ yẹn tágbẹ́sẹ́fà ìpínlẹ̀ tó gbé sẹ́fẹ́ lòdì. Tò àwa lè ní éjẹ̀ǹtì ẹ̀yọ̀ tuntun tí ó mọ̀ jẹ́ éjẹ̀ǹtì fún ẹni ẹlẹ́kọ̀ọ́ ọgbẹ́ ó ní yóò wá ṣe yóò wá pé ewu ẹgbẹ́lẹ́ òkàlẹ̀. gbogbo kọ́ọ̀sì yòókù sẹ́fẹ́ balẹ̀ wípé wo àdìsí ẹ̀ gbó jẹ lọ́wọ́ ẹ̀. gbogbo jẹ ẹ̀ pẹ́ẹ́sì àti pé bá yóò pé mo wà lẹ́nu ọ̀rẹ́ tí owó tó bá san fún òun ló fẹ́ fún agent tó bọ̀rọ̀ fún un pẹ̀lúye tọ̀ tẹ́tà ti tẹ́tà sẹ́ni tó kó lè sọ pé ilé òun ó bá bílíọ̀n zuwa la ọlọ́rí one billion yẹn àrígbẹ̀ tó pé ìwọ́n tó jẹ́ agent mi tá a bá lẹ́yìn tó one billion èmi ó pọ̀ ní pàtẹ́ ìgbà ìgbà pé mi lù ṣẹ́ nínú owó tóun bá gbà ẹni jẹ́ mú òkè mi. tó tó bá yẹ kí wọ́n wá lọ́wọ́ jẹ́jọ owó commission kí wọ́n pè ní commission. commission ni owó tí mo gbà lórí iṣẹ́ tí mo bá yẹ ṣe. àbí tẹ́lẹ̀ báwo kò ní sẹ́fẹ̀ mi ọjà lórí kápítà ní wọ́n ti gbà lórí rẹ́ẹ̀tì. náà báwo ni pé èmi fẹ́ta tí mo fẹ́ sọ kọ́míṣà kọ́míṣà kò ta ni. gbogbo nǹkan fẹ́ kó wọ́n ti fẹ́ lórí ẹ̀ka lẹ́yìn. náà tí mo bá bọ́ wá sí ilé ìsìn gan ẹ̀gbọ́n ni màá lókè kọ́míṣà mi. Ìjọba ẹgbẹ́ kò tẹ̀ fọ́ yìí what is my own commission kí lówó ṣàyẹ̀ pé mo bọ́ ọ ṣe. láì lè kí èso ṣe pé nípa agent agent onílé ni onílé lòun ń ṣiṣẹ́ fún ọdún onílé náà ni wọ́n ti ta commission. ó rán kó nílé sọ yìí ní ọ̀bẹ gbalẹ̀ kí èmi tó fẹ́ commission commission fún wa ni. ìwọ ni wàá sọ owó ẹ̀ nínú owó oúnjẹ wà á wé tẹ̀sí ẹ ní kọmíṣà ọgbà yẹn sí ilé. ẹ kọmíṣà sí kọmíṣà pé kì í kọmíṣà pé orí ẹ̀ lè ní mojú orí ẹ̀ náà èmi wọ́n sọ kọmíṣà ìwọ́n ló láti ṣe ẹni sẹ́ni lè sọ kọmíṣà fún lẹ́yìn ìgbà pé ìjọba òun wálé ọba ó wá lè pẹ́ ní abẹ́gbẹ́ nígbà tó ti kọ orílẹ̀ o ṣé lè ẹ̀jẹ̀ pé ní commission àyè pé commission kò tó bẹ̀ kó dákọ̀ three hundred thousand wọ́n sàn ọba ti ní iṣẹ́ tó ní àwọn olùyà òun lé wa kó gbogbo ìjọ tó bá òun jẹ́ ìbọn òun lé wa àìsàn ìbọn gbẹ́gbẹ́ ó àìsàn ìbọn àtìlẹ́yìn ó àìsàn ìbọn mi ó àgbàjì

ìsọjáde pé àgbẹ̀mẹ̀tì láti lẹ́mọ̀tì wọlé táwọn lé ní ìjàmbá ẹ̀ òun ni wípé èmi ti lé rẹ́ẹ̀tì pẹ̀lú bọ̀lẹ́ àdúgbò àgbẹ̀mẹ̀ ní kọ́ ní ìṣòwò ìṣòwò náírà ilé ọ̀lọ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ bọ̀lẹ́ ìbájú láti mẹ́rin wọ́n ló sọ tó bá ti gbà lọ́tọ̀ọ̀lù nínú rẹ̀ di fún ọ ṣé wà á san. ìjọ pàṣẹ yìí ó bìbà láti san ní yóò tó owó ìgbèrè ẹ̀yẹ wà ẹ̀ ìmọ̀ ṣé bá ti yóò sànà wa ó kàn bá owó yẹn kí ló bá bá after all the time because owó yẹn àlè ló ti yọ if two years tó bá ti mẹ́ta rẹ̀ tá a bá kọ ó yẹ ó kálukú náà agreement ti kọ́ kalẹ̀ agreement ò ṣe tálákà náà ṣé ìwọ́n tó dábàá dín lẹ́yìn tó ẹgbẹ́ wà láàyè ìrìn àgbèrè lẹ́yìn àgbòkú wíwọ́n ṣe àtúnmọ̀ fún bá ẹ̀ òun àti ẹ̀yọ̀kọ̀ òun ó jọ bíi mìíràn ìdílé wa fún mi ní kò rí. èmi ò ti jọ nù bí ara kan tó yẹ kó délẹ̀ ibi èkó wọn ṣáájú mẹ́ta ní àti èyí tẹ́ gbé láti ẹ̀wọ́n lọ́pẹ́ ti gbọ́ wọ́n lọ́pẹ́ tẹ́ láì tó gbó sábà síbẹ̀ nǹkan nǹkan tó ń lé lẹ́jọ́ lẹ́gbàá lẹ́ gbọ́dọ̀ pé ẹ̀gbọ́n tó kéré kéré kéré ní àbáyé pé kọ́ọ̀sì yẹn kò

àbóṣùlù ó fi hàn wípé wọ́n kà á di kọ́ọ̀tù òòlè kò rí rí ó sì yẹ kó ìjọba sòfin èyí ń tẹ̀ ẹ̀kọ́ wọ́n kà máa ma kiri oúnjẹ ẹ̀rọ máa ti tọ́ tẹmọtẹ́ rẹ̀ ilé ní ọ̀wà ìpamọ́ rẹ̀ àpọ̀ òkùnkùn tó lè yọba yẹn ń dáhùn rẹ̀ kò sí kankan ó kẹ́ àwọn àgbà ẹ̀ tó pásọ̀ òtẹ́lẹ̀ bá fẹ́ tó kó ka gbogbo owó yẹn jọ ká gbé ilé rẹ̀ pẹ́jẹ́ sí sọ̀rọ̀ ẹ̀ ọ wá ní ìjọ tó sọ̀rọ̀ àtẹ̀bí tó bá lè sínú ẹ̀yìn ò sí màtí àwọn bàtí láwọn ilé òkú sí òkú àwọn ọmọ àwọn ìbílẹ̀ rẹ̀ wọn pé ilé òkú ẹ̀ ìdí àti wá sọ́sí ẹ̀ àpilẹ̀ wa gbà owó ó yí ó bá tuntun tí ẹ̀ bá sọ̀rọ̀ àmọ́ commission tí ẹ fún mi percentage ló ní ṣàkájọ nù percentage èwo ni because tí ilé tó bá yẹ kó jẹ́ five hundred thousand bá jẹ́ one million gan tí ò tó bẹ́ẹ̀ gbogbo percentage of hundred thousand tó jẹ́ ten percent and that highest no fún ní ìgbà wà nínú lẹ́yìn fún lọ́yà ní o àgágá ní o lọ́yà ní o ẹsẹ̀ gbàgbà ní o president ló pọ̀ jù lọ́dà lẹ́yìn five percent jẹ́jọ́ ló ń gbàdúrà lọ́wọ́ òwò fún jà wálé ìlú ọ̀gá ti ẹgbẹ́ tí ò lẹ́sẹ̀ ṣe tí ó máa fọ̀ kan tó kọjá ní tó bí fifty percent èyí méje ta. Bẹ́ẹ̀ni, a tún lè sáré rẹ̀, àwọn olóògùn ló lọ́wọ́ rẹ̀ àwọn onígbàgbé wọn àtàkùn tààrà sẹ́kọ́ndì lóṣù sẹ́kọ́ndì àbí àtàkùn tààrà ó sọ̀rọ̀ fún wọn pé mo ní àwọn ọ̀sẹ̀ tààrà ṣé ìrẹ̀ wọ́n bá fún ilé àdínẹ́sì wọ́n lọ́sì wọ́n tààrà lórí mẹ́rin tó tàkùnbà tó fún yín ẹgbẹ́ gba àbọ̀ pé gbàǹdì kan àdéhùn ẹgbẹ́ gba sẹ́ta wọn lówó gbogbo gíláàsì tó fún yín ẹgbẹ́ tààrà wọn lówó fọ́ọ̀mù jẹ́ bàtà ọ̀sẹ̀ ehe ìdókòwò ní àpótẹ́ wá ń dá òun níbi ọ̀rọ̀ lé haram ni wọ́n bá lùkú bá wọ́n bá fẹ́ gbowó sọ́wọ́ tó fẹ́ gbà ó nílé mọ́ sàtẹ́ yìí kó má fi jẹ́ ìgbòho tí ò lọ sí. kéjẹ́ǹsì náà lásìkò ẹ̀mí onílé pé ẹ bá ń fi lọ sókè kò sábà irọ́ haram sí ẹ ẹ kó bẹ́ẹ̀ sí ìgbéyàn sàkóso lọ́wọ́ ẹ sì má lè jẹ àti situation ilé tó bá jẹ́ bá no problem out of pride ló bá lẹ̀ ṣùgbọ́n wọn ní wọn máa fi àìká àwọn ọmọ ìlú nípa adé wọn ní náà wọn kò fi bẹ̀rẹ̀ àdáwọ̀ ọ̀gbẹ̀ta ní ìfẹ́ ìlọ. ẹ̀yẹ́ báwọn yẹn tó lédè lọ́yà tó lápọ̀jù lọ́yà tó ní àpọ̀ wọ́n fẹ́ gbé e. ló pọ̀ ju five percent nísàlẹ̀ three percent so wọ́n ti rí bá tẹ́ ń pọ̀ lọ́wọ́ ìbá tẹ́ ń pọ̀ lọ́wọ́ ilé ìdílé àbákò ẹ̀rọ agent lọ́wọ́ ìwé kàkà tó ìkàkà tó ọ̀pọ̀lọpọ̀ ló ń kó máa ń wá sí i inú ìṣẹ́ ìbàbẹ́jẹ́ jẹ́ onílé bọ́kátà á ní ilé ìṣẹ́ ọgbọ́n ní ilé bá ṣiṣẹ́ fún onílé tó sanwó fún tí bàbá yẹn ọgbọ́n ọ̀gbẹ́jọ náà fún bàbá ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ka fún ẹ̀jẹ̀ dáadáa lè tó ẹ̀yọ jẹ́ tó ṣe ṣe ṣe ṣe ṣe sẹ́wọ́n mi ṣe ṣe ṣe ní ẹ̀jẹ̀ fún bàbá ìgbàlẹ̀ ẹ̀fà rẹ̀ tó fẹ́ gbalé nínú kọ̀ǹtà ẹ̀gbọ́n sọ èyí lọ ní àwọn ẹgbẹ́ ní oṣù tó fẹ́ lọ ẹjẹ́ ti fẹ́ mọ̀ pàlú àti bàbá àtẹ́sẹ̀ wájú àwọn jẹjẹ fún wáyé kótó jẹ ká ó fẹ́ tẹ̀lé lórí rẹ̀ wọ́n láwọn pọ̀ àwọn ìwà èdè ìlú bá jẹ́ gbogbo ẹ̀mí rẹ̀ wá àmọ́ òfin mo kà gbábò ní ẹ̀ wọ́n láwọn pọ̀ pé àti tó owó tẹ̀lé fẹ́ pín tó ń bá àwọn ọmọ òní ní wọ́n kà fún ṣe ìjàmbá tó bá ṣẹlẹ̀ àwọn kò bọ́ pọ̀ lọ́dọ̀ side if available not have to go and check it to make sense i think we still have five five to seven àmọ́ wọ́n exploit the way to use the account of ìjọba ọ̀hún but not in that ó yẹ wọn kálukú gbogbo ẹni kọ tó bá ti kọjú ọ̀rọ̀ owó rẹ̀ ní táyà hmm? èèyàn fẹ́ kọ́lé òfin ẹ̀kọ́ tó tún láti tó bàbá mi sọ pé ṣe ó wà complex dé ọkọ kékeré sí mọ́tàlá iṣu yìí lórí wípé ẹ̀ẹ̀kan tó fẹ́ dúkìá obìnrin ṣé ó ní ìdàgbé iṣẹ́ ọkọ ẹ̀ fún náwó ẹ̀ tó ní ìdàgbé ọkọ ẹ̀ ní ìka lówó jẹ yàtọ̀ àrùn èyí tó wá dùn bẹ́ẹ̀ ẹ ti fún ìlú òun pé ní nǹkan tó bá jẹ́ kí a ṣe èyí ti tú láti ní gbogbo àpàmísàn lọ́dọ̀ ọ̀pẹ́ wọ́n ti ń tàbí pé dúkìá náà ṣẹ́gbọ́n mi ń tàbí pé ní ìdájọ́ ti máa ń lọ pẹ̀lú ìdí. ó ní pé ọlọ́run bá sọ fún ẹ fáwọn obìnrin sàdáàtì ọmọbìnrin ọkọ àbí ṣẹ́wọ̀n tí ẹ̀yà àgbẹ̀ ìlọ́run ní ìdàdá ìrẹ̀ ìjọba ìgbàdàn ọ̀fẹ́ láì tẹ́wọ̀n fún lílá tó fi ní ìlọ́ ẹ̀. nǹkan tó ṣe wọn náà ẹ̀tọ́ rẹ̀ tó kù ẹ̀mọ́bọ́ káyọ̀ níbi ẹ̀sẹ̀ ọ̀nẹ́ tàwọn ní sàdá àti mo ti wá fún níbi táàdì táwọn àti wá fẹ́ ra ọkọ̀ kan mo wá fẹ́ fún èrè ní sẹ́wọ̀n tà èdè máa mú sáré owó sáré kó sọ̀rọ̀ mi sọ́wọ́ tẹ̀lé àbúrò tẹ̀ owó tẹ̀ sọ̀tọ́ bá jẹ́ owó tẹ̀ báwo lówó ìtọ́mọ wọn kò ní àdúgbò gba commission ẹ ẹ èmi kan jẹ́ gbèsè mo ní owó tẹ̀lé àgbèsè mi lè máa bí mi ga ló ń ọ̀rọ̀ ọ̀rọ̀ tó méjèèjì ó ní pé a gbàgbé pé kí ni ṣe jẹ́yàwó fọ́kọ ẹ̀ ṣe yóò sì dogun bàbá àti bàbá rẹ̀ bá kú yóò dogun ẹ̀gbọ́n rẹ̀ tó wáyé pé àyíká wa fẹ́ràn ló bá kọ́ rẹ̀ yóò dogun ìyá ẹ̀ ọmọ ẹ̀ tó náà yóò bá kọ́ ọ̀gọ́ rẹ̀ náà lórí ìkàkọ́ lọ́dọ̀ bàbá ẹ̀ àlàáfù èyí tó hàn ní dúkìá obìnrin kí ẹ ṣe àtọ́kọ̀ rẹ̀ dúkìá káwa rẹ̀ mú nǹkan dá ó wá àwọn tó ní nǹkan tó ní ìdìbí obìnrin láti bá wọn. nítorí ìbàdí kò ní wípé bá permission sí méjì a ní sáǹpẹ̀ ní àtẹ́gùnà àlọ́gbìn permission tó jẹ́ bá bá ìtàkùn ọ̀rọ̀ ọ̀yà lọ́pẹ́ àdéhùn ọ̀rọ̀ ẹ̀jọ̀ tó a lè ní àlùfíìsínú ọ̀rọ̀ rẹ̀. permission pé òun wà àkọ́ńtáńṣíà àbí ká sọ wípé ó wà conventional. wọ́n ti ṣe ẹjọ́ pa kò dáwé méjèèjì ló wà. ẹgbẹ́ ti gómìnrin tó kù ní rẹ̀ yóò bá permission pẹ̀. àwọn kì í ṣe gbogbo àlónìí bá bá pàǹtí àwọn nǹkan bẹ tó lè mọ́rin ládùúgbò ẹ̀ tó ẹgbẹ́ ní ìgbà pàjáde ọlọ́pàá ọkọ̀ níbi ìgbà gbogbo àkókò lágbájá ládùúgbò wọn káfíà òbí ah, tó lọ rẹ bá dé ẹgbẹ́ tó gbogbo àkókò àkókò lágbájá ìyẹn kọ̀ǹgẹ́nánà àṣàkọ́gbà wọ́n ti tó bì ní ọ̀nà tó nà gbà tábà padà bẹ́ẹ̀ gbà ọ̀nà tó jìnnà tó

àwọn nǹkan tó ṣe yí ọ̀hún foundation tó bèrè ń fẹ́ wọ́n ní irú pẹ́sẹ̀ lábẹ́ rẹ̀ ilé nǹkan tó bèrè kan lè dáta. kọ́nà ọkùnrin tí ń ṣe lọ́wọ́ ó kéré jù yóò ní dìbìrì yóò ní dáńtà yóò ní dìbìrì ọ̀yà obìnrin wáyé lọ́pọ̀ rẹ̀ máa tó ló ṣe wá ju ilé tó lé gbogbo àwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ bìí.

láti lọ bí ìgbọ̀n mọ̀ pé gómìnà mọ̀ pé ìgbọ̀n òṣèlú orílẹ̀ tó tó bá kọ́ ọ̀tán tó bá dé òní yóò mọ̀ tó bá kú níjọ́ tó bá kú ẹ̀sán ọkọ̀ yẹn ó lẹ́tọ̀ọ́ sí ó kéré jù nínú ilé ìwòsàn tó bá kọ́ ọ̀gbìn ó kéré jù nù dáàtì tó bá mọ àbí tí òun fẹ́ lò ó ọba bímọ tó fẹ́ lò ní àgbẹ̀lẹ́ òun tí wọ́n gbé pamọ́ ẹjọ́ kò áàpù kan ti wàhálà àwọn pẹ̀lú tẹ̀rí òun lò wájú gómọ̀ ó fẹ́ẹ́ ń pè é ṣòro nǹkan yẹn níbẹ̀ bá tó bá bá jọ ẹ̀kọ́ òdìdí mọ́ báyìí wọ́n ti wà lọ́wọ́ pọ̀ sí ọ̀rọ̀ kó kíní jù àwọn ọ̀pọ̀ sílẹ̀ táwọn ẹ̀kọ́ rà pàṣẹ o sọ̀rọ̀ ó wọ́n ti fún ẹ̀rẹ̀ fún yóò máa dúró sí ọ̀rọ̀ lórí ìyàtọ̀ tí wọ́n ti ẹ̀kọ́ àwọn ọmọ ìgbésọ́ lọ pa palẹ̀ palẹ̀ ẹ̀rọ ìjádà kò yanjú ọ̀rọ̀ kó wà rẹ̀ sọ síbú ẹ́ àbí ìgbà ọ̀tọ̀ ìlú ó bá pọ̀ ọ́ ẹ̀ ó gbọ́dọ̀ mọ́ ó pé yóò fẹ́ ọ̀ wọ́n náà lọ́kọ́ lọ́kọ́ tó bá fi wà àwọn kan bẹ́ẹ̀ náà àwọn obìnrin tó ṣe kíkọ́ dàgbà ọ̀làgbà tá a máa fi ń ṣe ìdìnnà tá a fi ń jáde dà ní pé wọ́n máa ń pọ̀ káyà bẹ́ẹ̀ ní ìkọ̀kọ̀ báwo ló fẹ́ pé aláàbò báyìí lórí ọ̀lẹ́jọ́ ìgbẹ́sọ̀tọ̀ tó fẹ́ tó kọ̀ báyìí ìmọ̀ oníwà sí ọkọ̀ rẹ̀ pé kò tọ́ ọ̀ nílẹ̀ ìwàkùn àìmọ̀. àwọn ìwà ọ̀gá ọkùnrin náà máa ń rẹ̀ ní ọkùnrin náà lọ. Hmm? Àtọ̀ ọmọ tó wọ̀ yìí, ìyàwó ló rà á, ẹni pẹ́ẹ́tì máa ń pè wọ́n ní ìbọn tó yára yára itu kan kalau itu sudah keluar ke kuliah ya itu enggak hijau memang keluar. Apa orang kan bisa tahu dalam kopi kamu lebih minta orang keluar. Ini sisi dari tuan mesti tapi ketika network network itu tidak menggunakan waktu dolera itu untuk walau alam ó tán á sọ pé èyí ká sọ̀rọ̀ tó bá àbẹ̀yẹ tó lọ. tẹ́ ẹ bá wo ìbáṣe mo sọ pé èmi ò ní tọ́ ìlera lórí ẹ̀ àbí ìfẹ́ tí mo fẹ́ wọ́ wá sí i ìfáàtẹ̀ tí bá ń wọ ọjà wá sí orí lọ́sọ̀ fún mi. ẹ̀gbọ́n orí ló tún ṣe kéde ìfúnni. wípé iṣẹ́ tó wà ní ẹjọ́ jẹ́ ẹ̀kọ́ tí ìdílé pọ̀ bá ti àwọn ìgbèrò àtẹ́sí ìgbò tí àti ní ìdíwọ́n yàtọ̀ ọ̀tọ̀. iṣẹ́ wọn ní ìdíwọ́n yàtọ̀ ọ̀tọ̀ tẹ́lẹ̀ wọ́n kàn fẹ́ dàgbé ẹni wọ́n lè dáadáa rẹ̀. èèyàn lè lọ sí àwọn ìlú kó òkú ọlá. bá a ṣàyẹ̀ pé ẹni tó kò já lọ tí nǹkan bọ̀ wá ẹgbọ́n ẹgbọ́n ẹni tó já lọ tí nǹkan bọ̀ wá á tó ń parí ìpè ó sì ní kò lájú tó bẹ̀rẹ̀. afẹ́fẹ́ bẹ́nẹ́fíìtì yẹn ti ń gbé káwọn ará àdúgbò kábẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. ìfẹ́ ìṣẹ̀dún nìyẹn àti ní ìṣẹ̀dún kéré yẹn àṣejì òṣè ìrọ́lù wọ́n nǹkan tó gbé wá sí ìlú wájú dáàbà ní fún àwọn aráàgbòrò tó lẹ́sìn ẹ bọ̀dọ̀ lè pàdé wọ́n fẹ́ káàdé bá pàdé wọn ìtumọ̀ ẹgbẹ́ yìí kó jẹ́ primary consumer service primary market sáárà lọ́dọ̀ rẹ̀ tí nǹkan òbí ọ̀rọ̀ nílùú àwọn tó sọ asọ́jọ́sẹ́kọ́ndì èèyàn mẹ́ta tó ọlọ́dẹ̀ ti ń dé ìkábọ̀ àti ẹ̀fọ́ ẹ̀kọ́ owó lè náà ni ṣẹ́yọ́ mi ẹ̀kọ́ lè náà ni ìfowó lè yẹn kọ́ ọ̀nkọ́ba ìgboro but ẹnu ti pé àrò òkú la mẹ́ta rẹ̀ and bàtà nígbà mẹ́rin àrò òkú kò lè fi ní ìdáhùn yàtọ̀ sí yàrá gbòòrò sórí ìfowópamọ́ bá wà lọ sódò lè kọ́ ìfà òun náà ti ṣe bí àárọ̀ òkú òun lòún lọ síbẹ̀ òun náà ti bí àwọn òkú àwọn èèyàn tó wà wákọ̀ yóò bọ̀ sẹ́rí tó ń lọ lẹ́sìn ìgbé sẹ́rí bọ́ọ̀ nínú ọjọ́ táwọn tó bá dá àwọn àwọn olùkọ́ ìlú wo dá ẹ̀wọ̀n ní wọ́n bá wọn dà ìpín lóòótọ́ ìlú náà dára sí fẹ́ ṣùgbọ́n gbogbo ìdọ́lọ́mẹ̀ta àtọ̀ bá padà sọ̀rọ̀ ìta yóò dùn wọ́n àpàlẹ̀ ẹ̀rù bá dà èyí káwọn kan ní àwọn tó lóògbé ló fẹ́ o ẹ kàn jọba láti owó yóò fi pọ̀ mọ́ra ìlú òní òjò. ìwọ pé ẹni tó bá ṣe kéré ṣe títì tó bá wà láàrin ibà tí jẹ wọn bá ti. ìtumọ̀ ẹ̀ ní pé àwọn kan kẹ́rọ̀ kọjá kan bó jẹ̀ kú tí wọ́n lọ kókó lọ lè kó torí pé òun gbà wọn láti dẹ̀ ṣe ọgbọ́n. wọ́n ti ṣe ìṣèlú àyíká tó wá. ẹ

kò yá àwọn èèyàn pé náà ah, wà lẹ́yìn lẹ́lẹ́ wọn bá lọ síbẹ̀ ìjọba tẹ̀lé tàbí àwọn àìsàn wà nípa tẹ̀lé tàbí olùkọ́ náà dáadáa nípa tẹ̀lé àlè parí ìlú wọn ta sí ètò ìlú wọn ti yọ̀ọ̀dọ̀ wá ti dọ́dọ̀ wá ní ọ̀pọ̀ tí wọ́n wá lẹ́yìn ní ìdánwò ìgbà tí ìdí ìdí ní àwọn èèyàn tó gbogbo èèlé parí lẹ́fún tó lẹ́fún lẹ́lẹ́ àdìsò ṣe bẹ́ẹ̀ bá ti wọ́n àwọn aláwọ̀ Bẹ́ẹ̀ni sọ́nà fún wa, ìta abẹ́ àti ìgbẹ̀lú látàkọ́ lápò bá wà kiri ìgbọ́ ẹwà lẹ́sẹ̀ tó bá rí mọ́. Àwọn oníkò bá ti ìdílé ìtàbá tí ẹ̀ka tó ń bọ̀ wá pọ̀ sí. Ibi àwọn ará ìdáhùn náà sá ìyẹn ló ń pè wọ́n pọ̀ ìgbà ẹ àwọn èèyàn lẹ̀ kọ́lọ̀ fún apá kàtà lórí fún apá ìbọ̀sùn sẹ́yìn ní ìgbà fẹ́ fà kan fúnra ilé ìwọ̀n papọ̀ náà ni. wọ́n bá tẹ̀lé gbàdá gbàdá fúnra wọn ní two thousand five ẹ̀ wọ́n náà méjì òbí tó fẹ́ fi ebi ní ìwọ̀n kan ẹ̀yìn fẹ́lẹ́ gbàgbọ́ èèyàn fẹ́lẹ́ sí wọn nílé kàwé wọ́n á gbọ́ pẹ̀lẹ́ five step. Ṣàgbọ́n ti ara rẹ̀ wọ́n sọ́kọ̀ fún yóò fi wọ́n. Bàbá ńlẹ́ lè wọ́n ṣe ìdí àwọn ọ̀dọ́ láti dá sí èsì. Ẹ bọ́dọ̀ lẹ́ nígbà tó bẹ́ẹ̀ bá kó bá kọ́ mi. Sọ ìbò ìpè òjì òjò ìgbé mo bá ẹ̀jọ̀ bá ara nígbà tí ní ìdí ọ̀rọ̀. Èyí tó ń tẹ̀sí wọ́wọ́ máa ń bá òun ìjọba ayé náà wọ́n yà bọ́ náà bí wọ́n bá orí ìgbà yìí ó dà bá àtúnwò pé ààrẹ ìyàwó ilé ìdàrí tó náà tó ọlọ́run bá ó wà ó kó máa káwọn ìgbà máa fún wa níjọ́ tí méjì bá tó ń pa pọ̀ ó mọ̀ lùkì ọlọ́run. wọ́n ṣe ìpẹ́sàn pé bí wọ́n ní àwọn ilé kan tó pè ní ìwọ ní bí wọ́n ti lò lò ìwọ ní fámìlì wa ìwọ ní ilé ìkàwé ti kí nìkan ṣé ìwọ náà ṣé wọ náà ni ó jẹ́ àbí ká bá gbogbo ẹ̀ dànù á gbà gbogbo ẹ̀ dànù á gbà gbogbo ẹ̀ dànù kíláàsì padà rẹ̀ ó ní ọ̀gá fámìlì wa. ara tó àwọn ọba tó jẹ́ ọlọ́run ní àtàkùnfẹ́dà ó ní àtàlílù pọ̀tàbí kéèyàn sọ pé nǹkan yìí aláàbí nǹkan yìí ọ̀rọ̀ ni mọ̀ pé nǹkan bí àtọ́lọ́mọ ọba tó lòun ní lòun tí ó gbà máa tètè rí ọlọ́run bá sọ fún aláàbí yìí nù ọlọ́run ní kúlẹ̀ àrọ̀ àìsàn sẹ́yìn orí ní àwọn nǹkan tó lọ́wọ́ bá sọ̀kalẹ̀ ọlọ́run máa pé túrọ́sì yóò tó jẹ́ ẹlẹ́kẹ̀wá ni yóò ẹlẹ́kẹ̀wá ikú ọ̀kan láàrin ọ̀kan lọ́gbọ̀n náà ọlọ́run ní àrọ̀ ẹ̀kùn àyà ìrìnà máa ń lápẹ́ nǹkan tó náà sọ̀rọ̀ kalẹ̀ mi lájú ní nǹkan tó ló bàjá ájú bí ní wọn máa ń wà padà àwọn tó ń sọ̀rọ̀ kalẹ̀ sí ẹwà tó bẹ̀rẹ̀ sí lóyè padà fún àwọn ṣé lè yí ni aláàbí àmọ́ àlọ́ wọ́n ìtọ́sọ̀rú àbọ́lọ́ ń parọ́ ọkùnrin ìfà òbírí. Dẹ́ Súrọ́tù náà ọlọ́run tó pọ̀ nípa rẹ̀ pa àwọn òbírí. Kí ló sọ? ẹ̀yẹ pé mẹ́ ọlọ́run ti àwọn mélòó ni. Pàpọ̀ wọn ni Háàdá lè dáhùn ọ̀rọ̀ lè lè. Fàhádá lè ṣúra ìyàwó sábà òrìṣà. Ṣé bá gbogbo nǹkan tí àwọn èèyàn tó pèdé láti ẹja kí wọ́n ti wọ̀ wọ́n máa nílò tó bá ní. Ó gbọ́dọ̀ tí ìbámu pè yọ. Ṣé ìwọlé yóò nìkan? Bẹ́ẹ̀ni, ọwọ́ àgbà tó wà kú. Ìyá tó wà sọ láti

àwọn ìpín yàtọ̀ sọ́dọ̀ tó lè fáwọn wọ̀nyí kan sábà ẹ̀rí sí lọ ẹ̀dá ọlọ́run ní ẹkùn táwọn kìkìrí wá sí wọ́n wà á dá fún ilé ọlọ́run yìí àwọn ọ̀sẹ̀kọ̀ àwọn ẹ̀wà ìlú ẹ̀ máa bọ́ bó ta sàbò ọlọ́run náà ti bọ̀ bàbá náà ìlú rà èyí bá ti di sáà ẹ̀bọ̀ mí kan ń ṣe láàbò sáà ọ̀rọ̀ ọlọ́run ilé yìí ọ̀sán ilé yìí tó jẹ́ àwọn olùkọ́ ọgọ́rùn-ún láyé tó rí làbà onídọ́dọ̀ lọ. ẹ̀bọ̀ mùsùlùmí bá ń gbé òun ọ̀sán ìgbà ilé wà máa ń rán ẹ̀rì ìlà àbẹ́jọ́ ọwọ́ ẹ̀rí ìlà àwọn òṣà olùkọ́ sá àmàlẹ́ àkókò ní sáńdá lẹ́jọ́ ní nǹkan tó ń sọ lọ́ọ̀ ní nǹkan bí ilé tó burú lẹ́yìn àtọ́lọ́ yóò sọ wọ́n tó sọ ó ti kú kí ló yóò dà ìyẹn ti mú wàkọ́lù wọ́n sọ wípé ààyè àdáàmù àwọn àwọn dábà màálù ràkúnmí ààbò ewúrẹ́ màálù àwọn owó kan ní ẹmọ bá hìtò ìdè ìmọ̀ ló jẹ́ hìtò ní pẹ́kẹ́ pàtẹ́ pẹ́kẹ́ gbọ́dẹ́ hìtò ní láyàtà kò hàn ẹ́kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ tẹ́ǹtẹ̀ gbọ́dọ̀ jẹ́ àtàṣàbùdù àfẹ́fẹ́ pẹ̀lú táwọn bá ń lò ẹ̀bọ́ àwọn àní kéèké ẹ̀yìn òwe ṣàdé yìí. wà á nà á mọ́ láwọn ọ̀pọ̀rọ̀ ìyàwó òwúrò bá ẹ̀yìn wọn ó ní ẹ̀kọ́ gbélé dábìlẹ̀ ẹ̀gbọ́. wà á nà á mọ́ láwọn dábàá láyé ìwúrẹ̀ fún láàlẹ́ ha lọ́rọ̀ gbé ó ń dábò lọ́rọ̀ gbé. ìṣòro ọmọlọ ni táì sí ìgbà káàmù ìyàtọ̀wò ọlọ́run wọlé sàn pẹ̀lú nǹkan tán sìn lọ ọlọ́run tó ní àwọn yìí bọ́ wà á kọ́ sọ̀rọ̀ pé máa bí àwọn dáì màálù ra gómi àgbò ìjọba wà nù wọn tó mú ọmọ tá a bá jẹ òun kọ́ lẹ́sà tó lé nù fún ọkùnrin àti káwọn lè jẹ́ alálẹ́gùn táwọn ọmọ nǹkan àgbà àwọn olùjẹ́ bá wà pẹ́ẹ́. wàhíyà kò fẹ́ ìtàkà tí àwọn ẹgbẹ́ ìgbà mi tó wá wọn كأحدا أحدا إن كذا أبا ما تيجي تقولي في بعض الأشياء أبا لا ينوي في تمام ليه تجيبه إيه آه تمام وخليه ليه كسي problem àwọn kan tó wá ń bẹ tó ṣe pé àwọn ń ṣàkóso pé òkú ọmọ nígbà èyí ò gbọ́dọ̀ gbé níta wí níbi yìí pé àárọ̀ ọ̀rẹ́ tẹ́lẹ̀ ọ̀pá tí wọ́n bá ti jẹ́ lá ní máa ń dààmú náà mi èmi yìí èmi jẹ ìlà ọ̀tọ̀ ni pé àárọ̀ ọ̀rẹ́ mi jíjẹ lá kí jẹ́ màlúù tí wọ́n bá ti jẹ́ oṣù náà sùn ní ìwọ àmọ́ kẹ́hìn lè jẹ màlúù wọ́n á má jẹ màlúù. àgbà èmi ò ní ọ̀dọ̀ tiwa ní wọ́lọ́ tiwa ẹ àwọn ọmọ ìlú ìlú lọ́sẹ̀lẹ̀ ẹ̀ tí àwọn ọmọ ìlàgbà àwọn ọmọ òkú àwọn ọmọ ìlú ìlú wọ́n á ti fẹ́ lẹ́gbẹ̀ẹ́ bá lè kọ́ ò ọ̀dà ọ̀dọ́ pé èyí jìnnà kan ló gbé àwọn sọ nìyí. Ilé ẹ̀rọ jìnnà sí ni pẹ́tọ́ ìgbà tó àjẹ lákòjẹ Nàìjíríà Tó àjẹ gbogbo ìgbò ìdíwé tó gbogbo oníjọ́ ìsìn ni. Wọ́n jẹ la àmọ́ pé àyíká àrọ́mù lọ́wọ́ ìtàbílíṣì pé àrọ́mù. Àti tó bá yẹ ká fi ọ̀la. Ìsìláàmù àlọ́ pé èsì ìsábà aláìfẹ́ kọ́sìn wà kọ́sìn wà á ah! ìfẹ́ gbogbo ìjọ àtúntúlá àmọ́ tẹ́lómi ìfẹ́ kò ní á ah! abomination ó kọ́ ní ìdáná lọ ọlọ́run ló lọ ìwọ máa ń di ọ̀fẹ́ fìládì tó bá wà fún ẹ̀jẹ̀ lọ gbogbo àwọn ìwọ ọ̀rọ̀ ìwọ òwe wà ń bẹ lọ́lọ́kùnrin ọ̀sán sàtìlẹ̀ ní ọ̀fẹ́ tó bá àwọn ènìyàn tí ò bá kàn ṣe lọ tó ń bá ní àgbálẹ̀ ìlú máa wẹ̀ lọ wẹ́lẹ̀ má fọ ẹ̀rẹ̀ ẹ̀ má ṣe kíní lẹ́yìn ẹ̀ má ṣe kíní àti ẹ̀rọ náà wà ló lẹ̀ sọ sọ pé aláàbò ìjọba ìka wọn ṣùgbọ́n àwọn ẹ̀jọ́ lọ́pọ̀ bí ìṣẹ̀lẹ̀ máa sọ̀rọ̀ láti ibi iṣẹ́ ìkàwé àti láti gbé ìlú ọ̀rọ̀ ni. Thank you.

ẹni tó ń lọ bá lò ó gbé ìdí lódò wa wọ́n ní kọ́ máa ó ní ẹja ní. Nígbà tí wọ́n lọ sí ìbàjẹ́ gan-an. jalè ó yá tọ́lọ̀ bá ti kádàrá kó o jalè kí ló dé ká fún wọn jàjẹ́ fún ẹ ká gbọ́ ìgbà kí ń jẹ́ kọ́dà ẹ máa gbé mi séèdì wa wọ́n á ń kọ́dà á ń kọ́dà wíìkì ìwà táà fẹ́ ó ṣe láàpù kọ́dà tọ́ba lọ fún ẹ̀kọ́ ìsìn táà fẹ́ ìyàwó lágbájá òpin owó lẹ́yìn lẹ́yìn ẹ̀gbọ́n àyíké ìsúmẹ́lẹ̀ wíìlì lásán ìdí ìwọ̀fẹ́ òun rárá kọ́tà òní tí ó lẹ̀ bọ́ tí ó mọ̀ ẹ̀dẹ́kùnrin tó ń tẹ̀mí níjà yìí ìbílẹ̀ ẹ̀dẹ́kùnrin tó ń tẹ̀mí níjà yìí ọ̀gbẹ́lá àwọn àgbàdà àwọn kò dọ́ra kò dọ́ra sẹ́ńtà tó kọ́ dàbí ìgbé ìgbà tó ṣe bí mo wà ní hàn láti dá wa ṣe kọ́ tó bí mọ̀ wá. ẹ bá tó kọ̀ fi mọ̀ wá lásán òun ni pé ó kọ̀ fi mọ̀ wá pé àwọn ọ̀nà tá a lè gbà bá débi dá wa ní ọ̀dùn sí anábẹ́ anígbàpadà alámọ̀gbẹ́ alámọ̀ṣọ̀padà. ẹ̀ the unsafe word ẹ̀gbọ́n ẹ̀yìn àbí nǹkan tó yẹ dada àtàwé ọlọ́wọ́ ọlọ́wọ́ ká náà ó sọ àtọ àwọn ẹ̀yìn á dé nǹkan sí àgbà ló wà ní sáàmù ṣàhádà ní wọ́ọ̀dù wà ní ọlọ́wọ́ náà tẹ́wọ́ ní nǹkan tí wọ́n á jẹ́ ká kọ́dà dáadáa kọ́dà ó ní ẹ̀yìn ó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ pé yóò. 哦，他讲。 bàbá ló dágbò nǹkan ó sì gbà sí ìgbà tí bàbá tó mọ̀ tí a rẹ̀ rẹ̀ ní gbọ́dọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ kúrò kí é ṣe kó fi ṣe ó já ìgbẹ́jọ tó gbọ́dọ̀ mọ̀ ní. ó dà tó nínú ìṣòwò bíi kéré tó wà ní onípa lóyìí ká ó fi tẹ̀lé sọ̀rọ̀. ọlọ́run sọ̀rọ̀ ni máa kọ́ ọ́ nínú sí ìgbà tó ti á gbogbo tó bá tẹ̀lẹ̀ lábúrú ní kò sí ìdájọ́ ilẹ̀ àbọ̀sẹ̀ ní ìlú ó wà láàkọọ́lẹ̀ kò fi bọ́lọ̀ wájú ó bẹ̀rẹ̀ bẹ̀ ìnàdájọ́ kalẹ̀ wá ìyẹn rọrùn bọ́lọ̀ ọlọ́ wá nípa tó fi ń sọ ní bí kò lò ó mà kó ṣẹlẹ̀ lábúrú dáadáa àtàwọn àlàmọ́ iná ìlà wà iná ilé ìrọ̀ ọlọ́mọ ló lè fi mú fún àtàkà èyí tí famílẹ̀ tàbí aláwọ̀ tó lè tó sí tàbí àtà mo tún láyé àtàkà famílẹ̀ tàbí ilé kí a bá ti ti bá a lọ lọ́fẹ̀ẹ́ ọjọ́ kọ́dà tó kọ́ ẹgbẹ́ kọ́ ọ̀la mi lọ́dọ̀ fi gbọ́dọ̀ fi gbàgbé àkórí ládàá ṣe hàn án àbùkù ẹ̀gbọ́n fún wa kápò báyìí ò àmọ́ tó ń bá wà rẹ̀ kára tó ń jùlọ òkùnrin náà bá ló jẹ́ dáta pọ̀ húbì mọ́ ara kú ìdílé bá sì kà tó bá tó ń bọ̀ kí ẹ bá ti lo àkọ́lá ọmọ yóò jẹ́ lọ ẹ lè gbọ́ bá lọ ju kádàrà tó ń jẹ́ jẹ́ òdúkọ̀ ọlọ́run tó ń pè jẹ́ ìmọ̀ ọlọ́run ọba là ń sọ pa kádàrà ẹgbẹ́ wá bẹ́ẹ̀ ló dára ní ní oúnjẹ ẹmọdé pé òun ti jáde fúlárí bá wọn fi àjẹun sí adínú ọ̀sẹ̀ kàfẹ́ ní ìgbà pọ̀ sí. ìgbà ni àwọn àti ọlọ́run kára rẹ̀. ó ti á ọlọ́run kára tó fi tọ́lọ́kùn àwọn èrè ìdìbò mọ̀ pípọ́n àyẹ̀wò. ẹ̀rọ pẹ̀lú ọdún yìí ní ìdíwọ̀ ọ̀gá ẹ̀ka ló ń bá ọlọ́pàá kí wọ́n sábẹ́rẹ́ àwọn ọlọ́gbọ́n èyí ìbẹ̀rẹ̀ ládàrá bẹ̀rẹ̀ owó yá àti ìbẹ̀rẹ̀ lọ́dọ̀ kan lọ́kàn ní wà sọ ọ̀rọ̀ àti àtìláyò wà ṣe má jù sọ́dọ̀ ọ̀rọ̀ bá ti ní ti kó òní ìpẹ́rẹ̀ kẹ́kẹ́ wọ́n náà nìkúra ní ti ní kí wọ́n ti ọlọ́wọ́ báyìí ó àti ṣáà ó wá sọ fún mọ̀ sí ah, àjàkárùn àtẹ̀lé ṣáà tó ń ta òyìnbó náà táwọn yàn ó mọ̀ wá sí àjà kíríkà. Ìtumọ̀ ẹ̀ ní pé wọ́n ti sọ̀rọ̀ sọ̀rọ̀ ìrọ̀bọ̀ láti jábọ̀ ìṣẹ̀lẹ̀ ara ọ̀ kíríkà. Àwọn kan àwọn òkúrọ̀ ọjọ́ ìlú ìṣèjì ìṣùmí ó rí iye. Ìjẹ́ kí ọ̀dà bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ọmọ lọ àwọn àwọn bá ẹ má jà wọ bẹ ọlọ́run tó di wa. láti bẹ̀rẹ̀ fún wọn bẹ̀rẹ̀ fún padà sí ilé láti má lọ lè parun ó máa wá tó kù bí ní àwọn èèyàn sani káwọn wọlé. bí wọ́n ṣe tún yẹ àbúrò bẹ́ẹ̀ tó jẹ́ ọmọ àti ìmú àwọn tí wọ́n kọ́ńkà nìyẹn ó kò ojú ọ̀rẹ́ ọ̀hún ni àkòrò ó kò ojú Dizem que uma. A pior hora. É, é, é, é, àwọn bẹ́ẹ̀ láti tóbi náà tàbí àmẹ́sà ó tóbi púpọ̀ ẹni máa níbi àdúgbò ó mọ̀ sí ẹ̀fẹ́ tí máa ń gbá ìyàwó àná àgbáyé ọ̀tà bọ́ọ̀lù. ó kò tó fẹ́ẹ́ fi lè sọ èdè ìfowópamọ́ ìwọ́n tóbi dúró ọ̀yọ́ sàá ọ̀yẹ̀ pẹ̀lú ó yẹ kó ní ìgbà ìlọ́nà ọ̀rọ̀ wa ni mo wà fún ìlà kó fi ṣe mọ̀kọ́rọ̀ ẹ̀ wọ̀ rẹ̀ pé padà wọ̀ ṣé tí èèyàn bá ní ẹran tí bá ń dà ọ wá pé ìgbà orí kúrọ́sọ̀ ọ wá wà pọ̀ láti ló bẹ̀rẹ̀ gbogbo lọ́sẹ̀ ó wà gbogbo ẹ̀ ó ti dá ọ̀gá nígbà hmm, ìṣẹ̀lẹ̀ ṣé ìṣẹ̀lẹ̀ bá dà àgbẹ̀yẹ kádàrà ọlọ́run fi dàgbà tó oníkàlà ọlọ́run ní ìtura ẹgbẹ́ bẹ̀rẹ̀ tí wọ́n bí ọ̀rọ̀ ìṣòro mọ̀ lọ́wọ́ ti jẹra àbúkẹ́ ìlú ìjà nàfẹ́rù ìkọ́dà ìlà ìlà àpàdà rẹ̀. àkàkàlà ọlọ́run kàkàlà ọlọ́run ẹ ní ìrọ̀bá fẹ́ kébi mbà oúnjẹ kàkà kò yé mi oúnjẹ yìí kàrà àkàlà oúnjẹ ìgbà yìí ẹ ẹni tó bá lọ fún ọ ó so èyí tó dára bá wọ́n mọ̀ pọ̀ sídà àlámọ́rù lọ́nà ṣé ètò pátàfẹ́ ti fọ́nà ọdún papò ó kù lọ́nà láti gbé ìwọ́n kò láti gbé ẹ wà lé bí wàá yín sí wọn wọn fowó kú wọlé owó bẹ̀rẹ̀ wọ́n mi ò tó kó bẹ̀rẹ̀ náà kó sanwó lẹ́yìn ìgbà tó dára pé àwọn ọmọ ilé ìwé ní àlọ́mọ ní mi ò lọ àgbọ̀lọ̀ kọ́ra pẹ̀lú ó lọ kọ́ra pẹ̀lú jù nígbà láti láti pé nǹkan di yíwo rí pé wọ́n ló pé kádà dúró ó ní bí kádà àjọ́tìlé wà ní. Ètò kà wá nílé ayé àbá àti àtúntò àti àdínà. Ìjọba náà wá sí ìdí kó lórí ẹ̀kọ́ pè é èyí wá sí kan tí ó mọ̀ fún ankọ̀ bá di kẹ̀lú. Nípa orí ọ̀rọ̀ ìdòwò káwọn mọ̀ pàtàkì àràdà, bá mọ̀ sáà ń ṣe ìkà. Ó sọ̀rọ̀ lórí ẹ̀. Kára mọ̀ pàtàkì àti ẹ̀. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó bá di tó bá tó ṣàbẹ̀

láì. wọ́n bá wọn láti láti ìdílé ọjà rà wọ́n sọ láti ọ̀dọ̀ ọdún gbogbo gbogbo ìyàwó fẹ́ ìyàwó tó bá fẹ́ bí ṣe é tó bá ti wọlé báyìí ní òkú tó bá gbogbo ìyàwó ìdọ̀gẹ́ ní sáà bẹ́ẹ̀ ọ̀sùn gbà tó bá wọn bẹ̀ tó ní òkú ẹ bá wo ìgbẹ́ ẹ̀ máa tó ẹwù gbígbé láti ṣàjàgbọ́n òun ní kánbà wọ́n kàn ti ṣètò lóbi lọ oṣù mẹ́fà ìwé omi náà lè rí yóò mọ̀ pé ká rẹ̀ dáadáa wà lóṣù wá nílẹ̀. lẹ́yìn ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìjọba ìjọba ìjọba tó ṣe ọkùn bẹ ní dáadáa yọ fún. lẹ́yìn ìgbà tó ṣe ṣe sálẹ̀ pa ẹgbọ́n ṣé ìgbòkú bọ́lá jọba ṣe ti gbogbo ẹjọ́ ìjọba wà á fẹ́ dájọba yóò mọ̀ láwùjọ. wàá

òun ni kírẹ́ṣà òun lòun sì òfin kọ̀máà kírẹ́ṣà ń jù ọjà kọ̀máà ní kájọ ọwọ́ ẹ̀ ní o àgbé ẹ̀ ń pa rẹ̀ tó kílẹ̀ òun ni kọ̀máà ló tó bọ̀ ó sọ sọ fún ìbá ti jáde ágbè lọ́wọ́ ni èyí yóò sọ fún ọ ló ń pẹ̀ ó láti fi tọ́ba ní kọ́sùn ta èyí kí èèyàn bá jẹ̀ hàn kí èèyàn sọ fún ìgbéláwájú lẹ́tọ̀ọ́

ẹ̀gbọ́n tó ẹ ẹ̀ṣẹ́ àìsàn wà ní ìgbà ìgbà ọ̀gá àti wọ́n sọ bàbá gbègbè ó mọ̀ sábà bàbá náà lè wọ́n máa ń fọ́n ojú padà tó wà bàbá iṣẹ́ ọ̀gá àrí yẹn ó lè rí ọ̀gá àbí ìgbà ọ̀gá wọn sọ ọ̀gá òṣìṣẹ́ ọ̀gá yàtọ̀ ìgbà lójú ọ̀gbìn ọ̀gá sábà bàbá yẹn business àti kéré kàkínà ẹ̀gbọ́n ọba yóò ṣe sọ́ọ̀tì bọ́lá ọba máa kó sọ́ọ̀tì wọ́n sábà wọ́n then àtẹ̀kùtọ̀ tó wọ́n wọ́n wọ́n wà kó sì ìgbà tó wọ́n wá then àtúwọ̀ aláìkọ́sọ́lá ọ̀bùn mọ́lẹ̀ tẹ̀lẹ̀ nínú dominion yìí sábà òní pé wọ́n lọ pé èyí tó lò ó ní àwọn amọ́síkà rẹ̀ nílò wa wí ẹ̀ ẹgbọ́n fún mi báyìí wọ́n ní káàkiri sọ advice fún ọ̀dà. àwọn ẹni dín sí especially àwọn ìta àwọn àmì sẹ́sìn. Thank you. Oye, oye, Ilé ilé aláti lẹ́jọ́ àìṣe fún àwọn alọ̀ṣẹ́ ní ọgbọ̀n olùmọ̀ ṣe àgbàdo. Bueno, sí, a la mujer, a Èyí tí àwa ní èyí tí mo fẹ́ ṣe sáré pé màá ṣàlàyé díẹ̀. Wọ́n kàn fẹ́ ó wà lórí ṣe ẹni ọ̀pọ̀ bóyá wà fáwọn ìgbà Thank you abu abu abu intan abila kini yẹn àkọsílẹ̀ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ kí wọ́n mú ká ẹ̀sùn kí èdè òṣèré ìlú ẹ̀ kẹfà kí ẹ̀ láti wọ́n bá pè pẹ́ pípẹ́ Thank you.